tó ǹjẹ́ kogókogó báyìí la tún máa ń gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ la ń gbóhùn akèrègbè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká máa sọ fún pé ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àti àkọ́tún gbogbo ọ̀rọ̀ tó ń lọ káàkiri àgbáńlá ayé o láti ìkànnì iléeṣẹ́ QHTV àti QH Radio eléyìí tá a fi kalẹ̀ sí Accra ní orílẹ̀-èdè Ghana Ọbásanjọ́ ti tú àṣírí yes ó tú àṣírí náà o Ọbásanjọ́ ti tú àṣírí àwọn olóṣèlú kan nínú eléyìí tó jẹ́ pé òun ní ìròyìn àkọ́kọ́ eléyìí tí màá kọ́kọ́ kà fún yín lára àwọn kókó tá a rí gbámú nínú àwọn ìròyìn tó ti jáde fún tòní bákan náà fídíò eléyìí tẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí òun ló ṣe àfihàn tó sọ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ nípa àṣẹlẹ̀ tó wáyé níbi rélùwé tí wọ́n dá lọ́nà lójú ọ̀nà Kaduna sílùú Àbújá ṣáájú ẹ gbọ́ àwọn kókó eléyìí tá a ti rí mú jáde fún yín lónìí lára àwọn ìròyìn wa tó ti jáde Ọbásanjọ́ tú àwọn olóṣèlú Ọbásanjọ́ tú àṣírí àwọn olóṣèlú kan o yes Ọbásanjọ́ ó tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú kan ìròyìn ọ̀hún ló sọ pé Ọbásanjọ́ sọ̀rọ̀ sókè ó ní irọ́ ni Àtíkù Sàràkí àti Tambuwa tó fi mọ́ gbogbo àwọn yòókù wọn ń pa o wípé àwọn ọ̀dọ́ ló dá forty million owó fọ́ọ̀mù ìdíje sí ipò ààrẹ fún àwọn nínú àṣírí tí Ọbásanjọ́ tú ta nínú ọ̀rọ̀ eléyìí tí Ọbásanjọ́ sọ ló ti ní irọ́ ni o ẹ wá gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gágun Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti ṣèkìlọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti má ṣe dìbò tàbí ṣe àtìlẹ́yìn kankan fún àwọn olùdíje sí ipò ààrẹ eléyìí tó bá ń parọ́ ààrẹ àná tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà náà ní olùdíje tó bá ti sọ wípé ikọ̀ kan tàbí ẹgbẹ́ kan ló ra fọ́ọ̀mù láti díje sí ipò ààrẹ fún òun olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ní ó ń parọ́ ni o ọbásanjọ́ sọ̀rọ̀ yìí ọbásanjọ́ sọ̀rọ̀ náà ọbásanjọ́ gbé ọ̀rọ̀ náà jáde níbi ètò ayẹyẹ ọjọ́ ìbí pásítọ̀ ìtura ìgódàlò tó wáyé nílùú èkó ibẹ̀ lọ́básanjọ́ ti sọ o ọbásanjọ́ ní irọ́ ni àtìkù sàràkí tambuwa àti àwọn yòókù wọn ń pa o bákan náà ìròyìn mi rèé tó ní ẹ wo ohun tó wà nínú àtẹ̀jíṣẹ́ tí ọmọ ìjọ fi ránṣẹ́ sí pásítọ̀ Adébóyè ti ìjọ Redeemed Christian Church of God pásítọ̀ àgbà ìjọ Redeemed Christian Church of God ìyẹn bàbá Adébóyè ni wọ́n ní ó ti sọ̀rọ̀ lórí bí ìbànújẹ́ rẹ̀ ṣe dópin nígbà tí ọmọ rẹ̀ kan kú ní ọdún 2021 ojú ìròyìn àwọn BBC ibẹ̀lẹ̀ ti bá pàdé bákan náà wọ́n níjọba ìpínlẹ̀ Èkó ti sọ̀rọ̀ ó dẹ̀ ṣèkìlọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbé àtẹ̀yin tẹ́ ẹ nílé lẹ́kọ̀ọ́ wípé kẹ́ ẹ fura o nítorí pé ìfura lògùn àgbà ìròyìn ọ̀hún ló sọ pé oṣù mẹ́wàá gbáko ni wọ́n lójò yóò fi rọ̀ o ìròyìn ní tí kò bá ṣe ni rí a ò ní sọ pé ó tún dé o a dẹ̀ ní sọ pé ó tún dé sí ni gẹ́gẹ́ bí òwe Yorùbá ìjọba ìpínlẹ̀ Èkó ló ti ṣèkìlọ̀ fáwọn olùgbé ìpínlẹ̀ náà wípé kí wọ́n ṣọ́ra fún ewu àkúnya odò àti ìṣẹ̀lẹ̀ omíyalé àwọn apá kan nínú ìwé ìròyìn aláròyé ibẹ̀ ni mo ti mú yẹn jáde ìròyìn kàyéfì lélẹ́yìí o wọ́n ní àrá sán pa àwọn ọ̀dọ́ márùn-ún kan lágọ̀ọ́ dàda nílùú àkúrẹ́ títí di àsìkò tí à ń sọ̀rọ̀ yìí ni ìròyìn sọ pé ikú àwọn ọ̀dọ́ márùn-ún eléyìí tí àrá sán pa yìí ni wọ́n ní ó sì ń ṣe àwọn èèyàn ní kàyéfì nítorí pé ṣe náà wọn jọ láti gbá bọ́ọ̀lù ní ìrọ̀lẹ́ ọjọ́ náà now àwọn kókó tó jáde lónìí tá a ti rí gbámú òun láti kà sí yín létí òun ẹ jẹ́ kí n wá ṣàfihàn fídíò yìí tó sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi rélùwéè eléyìí tí wọ́n kọlù ní ojú ọ̀nà Kaduna sílùú Àbújá ẹ kú kalẹ̀. ṣé solution nìyẹn tá a bá donate owó fáwọn tó fara pa ní ìsìn tó bá tún di next week tí àwọn terrorist bá tún dá rélùwéè lọ́nà sáà tún donate owó fún àwọn míì ni tá a bá donate owó fún àwọn tí terrorist pa lénìí àwọn tí terrorist àwọn táwọn terrorist tí wọ́n dá lọ́nà tí wọ́n pa wọ́n àwọn tí wọ́n fi wà tí wọ́n fi nǹkan ṣe wọ́n tá a donate owó fún wọn tá a fún wọn lówó tó bá tó di next month tí wọ́n bá tó dá rẹ́lùwé lọ́dọ̀ tí wọ́n tó pa gbogbo àwọn tí ń bẹ níbẹ̀ sáà tó donate owó fún àwọn èèyàn wọn ni ìgbà yìí ẹ dákun èèyàn mélòó la fẹ́ donate owó fún ẹ mélòó la máa donate owó the only solution èmi ò expect pé kíkírú àwọn bàbá yìí ká sọ pé ká donate owó fún àwọn tí ìjàmbá ṣẹlẹ̀ sí n ta expect ni pé kí ló máa jẹ́ solution tírú ìkọlù yóò fi ní ṣẹlẹ̀ mọ́ solution tí terrorist ò fi ní lágbára láti bà nǹkan jẹ́ láti bà dúkìá ìjọba jẹ́ solution ló yẹ ká wá kí ni solution ṣé solution ni ká máa donate owó fún àwọn tí wọ́n farapa nínú train ṣé solution nìyẹn ṣé solution ẹ̀dá kan tá a bá donate owó fáwọn yẹn nísìn tó bá tún di next month táwọn terrorist tí wọ́n bá tún tí wọ́n bá tún bọ́ǹbù train tí wọ́n tún pa àwọn èèyàn míì tá a tún donate owó fáwọn yẹn náà ni kí ló dé tá a lọ síbi ti solution kí ni solution gangan the solution is is to provide maximum security security maximum security that means maximum security àwọn pé àwọn kan pè ní security àwọn kan pè ní security eléyìí tó bá yí ọnu méjèèjì ni ó mú. how can we provide security nowadays àwọn ọlọ́pàá wọ́n ń gba ọdẹ àwọn ọlọ́pàá gan ń gba ọdẹ tí ń sọ wọn ní police station ẹ wo ibi tí nǹkan bàjẹ́ dé níbi tí nǹkan bàjẹ́ dé no ilé yìí kì í ṣe pé a fi ń tàbùkù àwọn tí ń ṣèjọba kì í ṣe pé a fi ń tàbùkù àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá a fi tàbùkù ìjọba ní tí ń ṣẹlẹ̀ là ń we are seeing the reality láàbí kankan we have to we have to critical looking at this situation àwọn ọlọ́pàá wọ́n ń gba ọdẹ láti máa sọ police station eighteen cent nowadays nìyẹn àwọn power holding àwọn gangan ń lo generator báwo la yìí ṣe fẹ́ dà báwo ni nǹkan ó ṣe dà àwọn ọlọ́ àwọn àwọn àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ security ìlú àwọn sọ́jà tí wọ́n ṣe jẹ́ security wò wọ́n ránṣẹ́ sí àwọn ọdẹ ìbílẹ̀ pé kí wọ́n á máa bá wọn sọ police station ẹ dákun ṣé jàǹbá òṣèlú ṣé wàhálà òṣèlú nígbà tí ọlọ́pàá bá ń gba security nígbà tí àwọn abáwá ọdẹ bá ń lo generator sáyé ò ti bàjẹ́ ṣé nǹkan ò bàjẹ́ nígbà tí àwọn elétò ìlera àwọn ọ̀gá lọ́gàá tí wọ́n jẹ́ dókítọ̀ tí wọ́n bá ń fi ọsítù wúlẹ̀ hospital tí wọ́n ti ń ṣiṣẹ́ tí wọ́n ń lọ gba ètò ìlera ní abroad ṣé nǹkan ò ti bàjẹ́ ṣé nǹkan ò ti bàjẹ́ à ń sọ̀rọ̀ orí wọ́n ń sọ̀rọ̀ ìrù wọ́n ní àwọn àwọn tẹ́rọ́rìsì wọ́n àtáàkì train train tẹ́rọ́rìsì àtáàkì train. train wọ́n pa èèyàn nine hundred something àbí wọ́n wọ́n èèyàn train yẹn èèyàn nine nine something ni train yẹn kó à ń gbọ́ lánàá pé bí abí èèyàn mẹ́jọ ló ti kú àyèmáyé èèyàn ló fara pa nínú train yìí wọ́n àtàkì train moving train moving train wọ́n àtàkì ẹ̀ in this country where is those security ṣé báwọn security máa ń tẹ̀lé train. wọ́n wá address wọ́n address báwo ni maximum security ó ṣe wà tí irú nǹkan yìí ò ṣe ní ìṣẹ̀lẹ̀ mọ́ inter expect ni pé kí wọ́n àdírẹ́sì ntọ́sẹ̀lẹ̀ yìí o báwo ni irú rẹ̀ ò ṣe ní í ṣẹlẹ̀ kì í ṣe donation ló kù tá a bá ń sọ àwọn ọ̀rọ̀ tó ń dàbí àpèpè kéèpé yẹn ń takò nǹkan kì í ṣe àtakò lélẹ́yìí ẹ jẹ́ ká tí ntọ́ bá kàn ní ká rán ntọ́ bá kàn ní ká rán kárán tó bá donation kọ́ ló ká donate fáwọn tíjà ń bá yẹn ṣe kọ́ ni òun kọ́ ni solution tá a bá donate fún wọn lẹ́nìí àwọn terrorists yẹn wọ́n á tó attack lọ́la they will still attack again and again and again and again tó bá jẹ́ pé a ṣe tán láti tackle insecurity these people they are not ready to tackle insecurity in this country they are not ready at all they are not ready to tackle insecurity tó bá jẹ́ pé wọ́n rẹ́dì láti takú insecurity ni kì í sọ̀rọ̀ donation ló yẹ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó máa sọ donation for who for do for who for for fún àwọn who fún àwọn tí wọ́n ṣe ìjàmbá fún tá a bá wa donate tá a donate fún wa tí wọ́n bá tún àtàkì àwọn míì lọ́la á tó donate fún wa bí tí wọ́n bá tún àtàkì àwọn míì lọ́túnla á tó donate á tó máa donate fún wa It's not the solution. Donation is not the solution. The solution to this problem is to find a maximum security. Tírù nǹkan yóò fi ní í ṣẹlẹ̀ mọ́. Tírù nǹkan yìí tí yóò fi ní í ṣẹlẹ̀ So ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn bàbá yìí tí wọ́n ń ṣe látẹ̀yìnwá tó ń dàbí ẹni pé kù díẹ̀ káàtó ibi tó yẹ pé tó bá yẹ kéèyàn ti bá ọgbọ́n téèyàn bá bá a gọ̀ ńbẹ́ yìí máa ń dùn yẹn ló jẹ́ ọ̀dà bẹni pé à ń bá wọn wí pẹ̀lú ọ̀rọ̀ ló fi lọ́rọ̀ wá ló fi jọ èébú kì í ṣe èébú gbogbo tá à ń bá wọn sọ yẹn kì í ṣe èébú ọ̀rọ̀ wa kàn jọ èébú létí létí wọn ni àti létí àwọn olùtẹ̀lé wọn kì í ṣe èébú irú eléyìí tá à ń sọ yìí ní ìsìn náà náà ẹlòmíràn sọ pé yọtún náà tún ní bóyá à ń bú wọn ni ṣé gbogbo tá à ń sọ yìí ní ìsìn ṣé èébú tún lélẹ́yìí kì í ṣe èébú ibi ọba yẹ ká ti bálàkà yìí tá àbá bálàkà yìí máa ń dùn yàn insecurity lọ yẹ ká takù wọ́n ń donation kí ló fi papọ̀ mọ́ra wọn kí ló fi papọ̀ mọ́ra wọn donation and insecurity how, how can we compare both of them together insecurity and and and uh, and donation ṣé donation yẹn sọ máa di security fún masses ni. Eh? sọ ma di security fún masis ni gbogbo àwọn bàbá bàbá yìí aṣáájú ni wọ́n àgbà àgbà ẹ̀sìn tó sì síwájú wọn ló ti gba kínní náà ná aṣáájú ni gbogbo àwọn bàbá bàbá yìí Tinubu ni wọ́n ni eh, Tinubu ni Ọbásanjọ́ ni kẹ́nìkan ni gbogbo wọn bàbá ni wọ́n jẹ́ fún wa aṣáájú ni wọ́n ṣùgbọ́n kí ló dé tí wọ́n ṣèṣe aṣáájú that is my question for them kí ló dé tí wọ́n rẹ́dì láti ṣèṣe aṣáájú kí ló dé tí wọ́n rẹ́dì láti sọ òdodo ọ̀rọ̀ kí ló dé tí wọ́n rẹ́dì láti ṣe iṣẹ́ òdodo kí ló dé tí wọ́n rẹ́dì kí ló dé tí wọ́n ń gbọ́ sẹ́yìn kankan wọ́n ń gbọ́ sí ẹ̀yìn kankan ẹ̀ńtọ́ yẹ ẹ̀ńtọ́ jẹ́ òdodo ọ̀rọ̀ tó yẹ kí wọ́n sọ àárín wọn kí wọ́n sọ ló jẹ́ ó dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ bí irú wa yìí à ń gba ojúṣe wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ ń tà ń sọ àwọn ló yẹ ká máa sọ ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe àwọn ló yẹ ká máa ṣe. ṣùgbọ́n níbi tí ìlú tí ọba ti sí olójú olójú kan ní ìjọba níbẹ̀ àwọn tó bá yẹ kí wọ́n ṣe nǹkan kan nínú ìlú tí wọ́n bá ti ṣe àwọn tí ò tó wọn rárá àwọn tí ò tó wọn lọ́lọ́run ó gbé dìde ọlọ́run wà á dúró tì wọ́n tó jẹ́ pé agbára àwọn tó jù wọn lọ ò ní ká wọn. gbogbo táwa ń ṣe yìí à ń ṣe lillahi wa rasulihi a sì dúró tọ́lọ́run a sì mọ̀ pọ́lọ́run dúró tì lópin ìgbà tó bá jẹ́ pé òdodo ọ̀rọ̀ òun náà ni à ń bára wa sọ tá a sì ní nǹkan kan míì tá a fẹ́ gbà lábẹ́ ń tà ń sọ tí kì í ṣe pé torí inú níbi ni la ṣe ń sọ tí kì í ṣe pé tí kì í ṣe pé torí pé bóyá akóríire èèyàn kan tàbá ń pẹ̀gẹ̀ èèyàn kan tó jẹ́ pé torí ìgbé ayé ìgbáyé gbádùn ọmọnìyàn láti ń sọ ogun tá à ń sọ ìkílódé tọ́lọ́hún ní kún wa ọlọ́run máa kún wa mọ̀nàkà yìí ọlọ́run ò sì ní fi wálẹ̀ torí pé ọ̀tá ń lùlù kówókówó ọ̀tá ń lùlù pé kán gbé wa kán gbé wa kán gbé wa kí ló tàn rí wa gbé wọn lè rí wa gbé torí pé àníyàn wa dá lóyún tá à ń sọ yín tá a ti ń sọ kì í ṣe pé bóyá inú níbí ni kì í ṣe pé bóyá akórìíra èèyàn kan la ṣe ń sọ gbogbo tá à ń sọ yìí à ń sọ nítorí pé general problem ni general problem i'm not i'm not for pdp i'm not for apc kò sí ń tọ́kàn mi pẹ̀lú pátì tẹ̀yẹ̀ ìgbà wa ìjọ táwọn pdp ti ń ṣe kí ni làṣeyọrí wọn kí ni tí wọ́n ṣe kí ni ráyé kí ni kí ni dáúdà wọn dà látọ̀dún yìí kọ̀sẹ́ni tó débẹ̀ tọ́wá káwá kí gbogbo mẹ̀kúnnà wa sọ pé ah láti yọ lágbájá débẹ̀ nǹkan nǹkan dínkù ní nǹkan less ni kò lékún rárá bí gbogbo bá ṣe ń débẹ̀ náà ni nǹkan wọn sí nǹkan wọn sí kọ̀sẹ́ni tó débẹ̀ tí nǹkan wa ń less kọ̀sẹ́ni tó débẹ̀ tó create employment kọ̀sẹ́ni tó débẹ̀ tó rí náà ṣe kọ̀sẹ́ni tó débẹ̀ tó rí ọ̀nà ṣe kọ̀sẹ́ni tó débẹ̀ tó rí security ṣe kọ̀sẹ́ ń tó débẹ̀ torí oníyẹn nísìnyí omi yí wa ká a sì romi mu omi yí wa ká a sì ní south west nílẹ̀ Yorùbá omi ló yí wa ká ẹ dákun ìlú mélòó ìlú mélòó ní mumi ẹ̀rọ ìlú mélòó ní mumi ẹ̀rọ yàtọ̀ sí ìlú yàtọ̀ sí ìlú Ọ̀ṣun ìlú ìlú Ọ̀ṣun táwa wáyìí ìlú ìlú Ọ̀ṣun táwa wáyìí tá a máa ń rí omi ẹ̀rọ mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìlú mélòó ẹ lọ lu wa ní kiri nbẹ yìí nísìnyí ẹ lè máa pomi ẹ̀rọ débẹ̀ rí látàyè Awólọ́wọ̀ lomi ti débẹ̀ kan yìí àṣejì rẹ dẹ̀ súnmọ́ kiri ẹ lọ apòmù ńbẹ yẹn ẹ lọ ọkọ yìí níbẹ̀ yẹn àṣejì rẹ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn kí ló dé tí wọn rí omi mu kí ló dé tí ò sí omi kàn máa pọn omi electricity àwa la fún South Africa àwa la fún wọn ní ní ní iná àwọn South Africa wọ́n generate fifty thousand megawatt electricity here in Nigeria in Nigeria we can we we can we, we cannot afford to generate five thousand megawatt electricity sẹ́rí sẹ́rí can you see our problem. Eh? so gbogbo gbogbo àwọn àkíyèsí tí a bá ń pera wa sí kì í ṣe láti tako èèyàn kankan a pera wa sí àkíyèsí lórí ntọ́tọ́ àti lórí ntí tọba dáa torí pé ìnàmọ́lé amadu bínú ìyá àti gbogbo sẹ́tì èèyàn bá ń ṣe tánìyàn èèyàn bá ti dáa lórí ẹ̀ yọ dáadáa tọ́ ọ gbéṣẹ́ kalẹ̀ tánìyàn rẹ ọ̀bà dáa àníyàn rẹ tí ọ̀dá yẹn lọ́ máa ba sẹ́tọ́ dáa jẹ́ mọ̀tánìyàn rẹ bá dáa kódà kì í ṣe ọmọ dáa àníyàn tó dáa máa tún sẹ́tì ọ̀dá sí. Èkó Àbújá sí Kaduna train ti ń lọ láti Àbújá sí Kaduna àwọn tẹ́rọ́rìsì wọ́n dá lọ́nà wọ́n dá lọ́nà sí àná la ti ń pariwo insecurity ni sí ìjẹta la ń pariwo insecurity ni sẹ́ni la ti ń pariwo insecurity ni kí ló dé kódà tó bá jẹ́ pé insecurity yìí nìkan ni wọ́n fẹ́ tákù kí wọ́n fi àwọn e-, ètò yòókù kí wọ́n gbé kalẹ̀ kí wọ́n mójútó insecurity kó bá jẹ́ pé education ni wọ́n fẹ́ tákù kí wọ́n fi àwọn ètò yòókù lẹ̀ kí wọ́n mójútó education tó bá jẹ́ pé employment ni wọ́n fẹ́ tákù kí wọ́n fi gbogbo ètò yòókù lẹ̀ kí wọ́n mójútó employment àti insecurity àti education àti employment àti electricity àti health ètò ìlera kò sí kankan tó yanjú lórílẹ̀‐èdè kò sí kankan tó yanjú fún orílẹ̀‐èdè yìí fún orílẹ̀ yìí gbogbo ẹ̀yin àfa wa ẹ dákun ẹ má wòran ẹ sọ̀rọ̀ àwẹ̀ ló ti dé yìí àwẹ̀ ló ti dé yìí ọ̀pọ̀lọpọ̀ àfa à ń bú káwùlà à ń bá káwùlà ajá ẹ dákan ṣé rádaràdà tẹ́ tọ́pọ̀lọpọ̀ tó sì wọnú àwẹ̀ náà lélẹ́yìn kí máa búra ẹni kí máa gbéra ẹni ṣépè. ọ̀pọ̀lọpọ̀ àwa àfáà tá à ń búra wa tá à ń bú àwọn èèyàn tá à ń lálẹ́ ara wa tá à ń gbé ìhòòhò ṣé rádaràdà yìí náà la tún máa gbé wọnú àwẹ̀. ẹ ẹ sọ̀rọ̀ fún àwọn ọlọ́pàá tí ń lo security ìbílẹ̀ ọlọ́pàá ń lọ gba security police station ẹ sọ̀rọ̀ síbi tọ̀rọ̀ wa ìkọlọ́pàá òye kan yé gba security sí police station mọ́ ntọ́ bá jẹ́ ẹ̀tọ́ tọ́ bá yẹ kíjọba ó ṣe lórí ọlọ́pàá kí wọ́n ṣe fún wọn recently àwọn ọlọ́pàá fẹ́ daṣẹ́ lẹ̀ bá a ṣe ń pariwo pọ́lọ́pọ̀ òdà ọlọ́pọ̀ ọ̀dọ̀ ọlọ́pọ̀ ọ̀dà sán gbọ́dọ̀ daṣẹ́ lẹ̀ sọlọ́pàá gbọ́dọ̀ daṣẹ́ lẹ̀ à ń gbọ́ àwọn ọlọ́pàá ti ń gbégbèsè pé àwọn fẹ́ daṣẹ́ lẹ̀ sọlọ́pàá gbọ́dọ̀ daṣẹ́ lẹ̀ ẹ dákan èmi fẹ́ sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ fẹ́ daṣẹ́ lẹ̀ ẹ dákun tẹ́ ẹ bá daṣẹ́ lẹ̀ tẹ́ ẹ bá fi daṣẹ́ lẹ̀ gbogbo àwọn tí wọ́n gba tí wọ́n ní private police lọ́dọ̀ yẹn ẹ dákun wọ́n gbọ́dọ̀ withdraw àwọn ọlọ́pàá kò lẹ́yìn tiwọn náà gbogbo àwọn sẹ́nẹ́tọ̀ tí wọ́n ń kó ọlọ́pàá kiri yẹn wọ́n gbọ́dọ̀ withdraw ọlọ́pàá kò lẹ́yìn wọn tọ́lọ́pàá bá fi daṣẹ́ lẹ̀ a gbọ́dọ̀ rí ọlọ́pàá kankan àtolóṣèlú ni àtolówó ni àtọlọ́lá ni ọlọ́pàá kankan ò gbọ́dọ̀ dúró lẹ́yìn ẹnì kankan máa ń kálukú ọmọ rìn nínú olùfilè. èlò kọ́sítébù ń gba forty seven thousand àbí thirty seven ọ̀dà is it that thirty seven or forty seven thousand naira ni kọ́sítébù ọlọ́pàá ń gbà ṣé iye tó yẹ kọ́lọ́pàá ọmọ àgbà nìyẹn ṣé iye tó yẹ kọ́lọ́pàá ó máa gbà nìyẹn ẹni tó fi ẹ̀mí rẹ̀ lẹ̀ fún ààbò òlu táwọn fún ní forty seven thousand naira how much is forty seven thousand naira for a police force forty seven thousand naira ni lọ́lọ́pàá ń gbà a dẹ̀ ní àfẹ́ afẹ́ afẹ́ eradicate gbogbo àwọn ọlọ́pàá tẹ̀rín lójú ọ̀nà yẹn òṣì ló jẹ́ ká máa rí wọn lójú ọ̀nà gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n ń gba bribe ten naira twenty naira tí wọ́n tí wọ́n tí wọ́n frustrate àwọn aráàlú frustration tí wọ́n ń rí látọ̀dọ̀ ọjọ́ba na subhanallah sẹ́ẹ̀rí tọ́lọ́ tí ìjọba bá ti frustrate ọlọ́pàá ẹ̀ mà àwọn tí ọlọ́pàá frustrate ni àwọn aráàlú là ń jìyà rẹ̀ àwọn aráàlú là ń jìyà rẹ̀ bó ṣe rí nìyẹn ìyà tí ìjọba bá ti fi di ọlọ́pàá aráàlú ni ọwọ́ àjẹni aráàlú ni ọlọ́pàá ó fi ìyà rẹ̀ jẹ. gbogbo bí wọn ọlọ́pàá ṣe ń dá wa lọ́nà tí wọ́n ń gbó lọ́wọ́ wa lójú ọ̀nà yẹn àwọn wo lẹ́sìn bọ́fà iṣẹ́ àwọn náà ó sì ní ìyà ní ọlọ́pàá ọlọ́pàá ń gba forty seven thousand naira the same thing àwọn sọ́jà wa àwọn kéékèèké tí wọ́n kó síṣẹ́ sọ́jà èló ni wọ́n ń gbà èló ń sọ́jà ń gbà owó sọ́jà náà kọjá forty seven thousand forty seven thousand fifty five thousand ṣé iye kó ṣé iye ṣé iye tó yẹ kí wọ́n máa fún wọn nìyẹn nígbà tí sẹ́nétọ̀ kan tí sẹ́nétọ̀ ń gba millions of naira forty five million tí sẹ́nétọ̀ kan ń gba forty five million per month thirty six million per month àwọn house of house of assembly house of àwọn ah subhanallah àwọn house of rep wọ́n ń gba forty something million per month ọlọ́pàá ó ń gba forty seven thousand sọ́jà ó ń gba forty seven thousand ẹ̀dẹ̀ ní kọ́lọ́pọ̀ ọmọ gba bribe ẹni kọ́lọ́pọ̀ ọmọ ní aráàlú lára báwo lè yóò ṣe máa gba forty seven thousand pẹ̀lú sẹ̀mó sẹ̀mó ten kg five thousand plus a bag of rice thirty something thousand pẹ̀lú bí gbogbo nǹkan ṣe wọ́n yìí a bag of cement four thousand five hundred naira ọlọ́pàá tí ń gba forty seven thousand naira báwo lọ́lọ́pàá ó ṣe rí nǹkan rí sí ẹ sọ fún mi báwo lọlọ́pàá ṣe fẹ́ gbé nǹkan rẹ̀ ṣe tí ó bá fi bribe kún báwo ni sọ́jà ṣe fẹ́ gbé nǹkan rẹ̀ ṣe tí ó bá fi bribe kún ìwọ̀nba ló yẹ ká bú àwọn ọlọ́pàá mọ́ ìwọ̀nba ló yẹ ká bú àwọn officers mọ́ wàláhì àwọn tá a rí bújù òun náà ní àwọn elétò tí wọ́n ya ìkà àwọn elétò tí wọ́n ya ìkà àwọn láríbújù wàláhì àwọn láríbújù wọn à lè máa ṣe èèyàn bí wọ́n ṣe ń ṣe àwọn èèyàn wọ̀nyí kọ́ máa wá ọgbọ́n mi láti máa dá kí ló fẹ́ fi kún forty seven thousand naira láàrin oṣù kan tó níyàwó ọlọ́mọ yóò sanwó skul yóò jẹun ọmọ jẹun ìyàwó jẹun yóò wọkọ̀ lọ yóò wọkọ̀ padà forty seven thousand naira yóò sanwó ilé nínú forty seven thousand yóò sanwó nínú forty seven thousand yóò jẹ nínú forty seven thousand ìyàwó jẹ nínú forty seven thousand yóò ra aṣọ fún ìyàwó yóò rà fọmọ yóò sanwó skul fọ yóò sanwó skul ọmọ. irú ìgbésí ayé wo leléyìí ọ̀nà tí wọ́n ń gbà tírìtì àwọn ọlọ́pàá ò dáa ọ̀nà tí wọ́n ń gbà tírìtì àwọn sọ́jà wa ò dáa ló jẹ́ ká máa fúngun máràlú wọn à lè ṣe kankan torí pé àwọn àwọn àwọn ọlọ́pàá wọn à ní wọn à ní association tó lè jà fún wọn àwọn sọ́jà wọn à ní association tó lè jà fún wọn irú nísìnyìí bí ẹgbẹ́ yunifásitì bá ṣe ní asu sẹ́wọ̀n pé asu àwọn ni ẹgbẹ́ àwọn ni àjọ àwọn ni ẹgbẹ́ tí wọ́n máa ń jà fún àwọn yunifásitì àwọn ọlọ́pàá ò ní association tí ó máa béèrè ẹ̀tọ́ wọn lọ́dọ̀ ìjọba wọn àní àwọn sójà wọn àní association tí ó máa béèrè ẹ̀tọ́ wọn lọ́dọ̀ ìjọba so n tí àwọn ọ̀gá wọn obedi last order ni n àwọn ọ̀gá wọn bá ti sọ fún wọn pé so so so amount lẹ́ẹ̀mọ̀ gbà lóṣù wọn àtò bẹ́ẹ̀ kí wọ́n kí wọ́n béèrè pé ọ̀gá kí ló dé iye tẹ̀ fún wa ìkéré so definitely àwọn aráàlú la máa forí kó àwọn aráàlú náà là ń forí ipò eléyìí tá a wá ń sọ tá a wulẹ̀ ń bára wa sọ lọ́sẹ̀ gẹ̀gẹ̀gẹ̀ ni pé àwọn terrorist tí wọ́n àtáàkì railway moving moving railway láti abuja sí Kaduna tí wọ́n tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu sọ pé kí wọ́n káwọn èèyàn ó donate fún àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rìn àti àwọn tí wọ́n rí tí wọ́n tí àwọn tẹ́rọ́rìsì kọlù nínú ìṣẹ̀lẹ̀ náà. ṣé bá ṣe máa dáwó fún àwọn tí ṣé bá ṣe máa dáwó fún gbogbo àwọn tí àwọn tẹ́rọ́rìsì bá ń dojú tí wọ́n bá ń kọlù rèé kí ló dé tá a lè takú insecurity tó jẹ́ pé ètò ẹ̀dáwó láwà máa ṣe fáwọn tí àwọn tí tẹ́rọ́rìsì bá kọlù eléyìí ò dáa tó o eléyìí ọ̀dà tó kò bójú mu ètò tó dáa ni kẹ́ ẹ ṣe ètò tó dáa ni kẹ́ ẹ ṣe ètò ààbò nínú kò sí kò sí ti ń jẹ́ ètò ààbò lórílẹ̀‐èdè there is nothing like security in this country there is no employment in this country there is no road in this country there is no stable There is no stable electricity in this country. Health care in this country, we are we we are totally lack of health care. Gbogbo àwọn hospitals tó bá jẹ́ pé àwọn hospital tí ó wà lórílẹ̀‐èdè tó bá dá yín lójú pé lóòótọ́ hospital lẹ́kọ̀ọ́ fún wa kí ló dé tí ààrẹ wa ò máa gbàtọ́jú ní hospital lórílẹ̀‐èdè tó bá jẹ́ pé lóòótọ́ hospital lẹ́kọ̀ọ́ ẹni tó bá ń takò mí pẹ̀lú tí mò ń sọ ìwàlẹ̀ orí rẹ̀ burú ni o. nù ààrẹ fẹ́ gbàtọ́jú ó travel out lọ gbàtọ́jú ní abroad definitely kò sí hospital gidi lórílẹ̀‐èdè náà ń sọ fún wa ni. ṣé ẹni tó bá wá ń takò mí lórí tí mò ń sọ ìwàlẹ̀ orí ẹni bẹ́ẹ̀ dàrú ni. kí wọn náà jókòó ro odidi ààrẹ orílẹ̀‐èdè wọ́n sọ fún wa pé àwọn àwọn àwọn àwọn kọ́ hospital fún wa láti máa gbà tọ́jú tọ́jẹ́ standard hospital kí ló mú odidi ààrẹ má lè gba ìtọ́jú ní standard hospital tí wọ́n láwọn kọ́ fún wa kí ló mú wọn láti má gba ìtọ́jú níbẹ̀ lójú ọjà sí pé aláàbọ̀ làákàyè ni yóò máa takò mí pẹ̀lú tí mo ń sọ olórí ibú ẹ̀dá ni yóò máa takò mí pẹ̀lú tí mo ń sọ ẹni bí ẹ̀dá tó jẹ́ pé olóṣèlú ẹni bí ló máa máa takò mí pẹ̀lú tí mò ń sọ àwọn senators àwọn honourables wọ́n fẹ́ gbàtọ́jú wọn à lè dúró ní federal state hospital wọn federal hospital wọn lè dùn bẹ state hospital bẹ́ẹ̀ we have federal hospital we have state hospital we have community hospital president wa ò lè dúró ní federal hospital tí wọ́n tí wọ́n promise pé àwọn ti fún wa ní hospital o àwọn dẹ̀ kó equipment fún wa síbẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ṣe dáadáa sínú hospital yẹn kò yẹ káwọn náà má lè gbàtọ́jú mbẹ̀ tó bá jẹ́ pé dáa lóòótọ́ ni wọ́n kọ́ standard hospital fún wa kí ló dé tí àwọn ọ̀nàrẹ́bù wo máa gbàtọ́jú ní state hospital ìkà ni wọ́n wọ́n yìí sẹ́ni rè wọ́n kì í sẹ́ni rè ìkà ni wọ́n gbogbo àwọn senators yẹn honourables yẹn gbogbo wọn táwọn fẹ́ gbàtọ́jú abroad wọ́n á ti wọ́n á ti wọ́n ti wọ bàálù ó abroad èmi àti ẹ tá a lówó tá a fi wọ bàálù ńkọ́ ṣé káwa ò kú sí ká kú sínú ilé ni àwa àti ẹ èmi àti ẹ tá a lówó tá a fi travel out láti lọ gba ìtọ́jú táìsàn bá dé sí káwa ó kú sínú ilé ni àbí ká kú sínú mọ́ṣúárì tí wọ́n pè ní hospital àwọn mọ́ṣúárì tí wọ́n kọ́lẹ̀ pa most of àwọn hospitals yẹn they are mọ́ṣúárì they are not hospitals ẹ o masses mọ́ṣúárì ni those hospitals fẹ́ẹ́mi bin federal hospital state hospital and local hospitals mortuary ni wọ́n mortuary ni wọ́n they are not hospital mortuary ni wọ́n kọ́ sílẹ̀ fún wa ibi ibi tá ti máa ibi tá táwọn èèyàn wa tí mẹ̀kúnnù ọ máa kú sí tá sì máa gbókun mẹ̀kúnnù pamọ́ sí mọ́túárì ni if not because of that tí kì í bá ṣe mọ́túárì ẹ̀ẹ́mélòó lẹ́rí ọ̀nà rébù kọ́ wá gba ìtọ́jú ní state hospital ìyàwó ọ̀nàrẹ́bù mélòó ló ń bímọ sí state hospital ìyàwó ọ̀nàrẹ́bù mélòó ní ń bímọ sí ní ń bímọ sí health center ìyàwó kánsẹ́lọ̀ mélòó ní ń bímọ sí health center ìyàwó kánsì ìyàwó ọ̀nàrẹ́bù mélòó ẹ̀ẹ́mélòó ló ti lọ sọ́sítù lọ́ọ́ bá ìyàwó sẹ́nitọ̀ pàdé ẹ̀ẹ́mélòó ló ti lọ sọ́sítù tọ́ọ́ bá sáwọn náà mọ̀ ṣàìsàn ni ti bá ń ṣàìsàn àwọn sẹ́nitọ̀ wá ń ṣàìsàn àwọn ọ̀nàrìbù wa ń ṣàìsàn kí ló dé tá a máa pàdé wọn ní hospital a lè pàdé wọn bẹ̀ a lè pàdé wọn bẹ̀ abroad làwọn ti ń gbà tọ́jú torí pé wọ́n mọ̀ pé àwọn hospitals yẹn mọ́túárì ni àwọn kọ́ fún wa kì í ṣe hospital the worst part the worst part ni pé ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè yìí tó bá tún wá fẹ́ lọ gbàtọ́jú wọn á tún wá gbé sínú pépà àti inú òwe ìròyìn pé ààrẹ yín fẹ́ lọ gbàtọ́jú lókè òkú o shame on them àwọn aláìlójútì àìlójútì ni odidi ààrẹ orílẹ̀-èdè ṣé àwọn ò ní standard hospital ni ó fi lọ gba ìtọ́jú ní abroad àìlójútì lélẹ́yìí àti ìwà ìwà kí náà fi mi ṣe kí náà fẹ́ ṣe fún mi ààrẹ tún fẹ́ lọ gba ìtọ́jú ní abroad ó tún ń sọ fún wa pé mo ti ń lọ kò sí tẹ́ẹ̀sì fún mi o èmi ò lè èmi ò ní gbàtọ́jú ní ọsìn láwọn abita akọ́fún yẹn o torí pé mọ́ṣúárì níbẹ̀ èyí tí ń sọ fún wa nìyẹn ń darẹ́ sí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ààrẹ ò tún fẹ́ lọ gbàtọ́jú àwọn oníwèé ìròyìn wọn á tún gbé wọn á tún máa publicize ẹ̀ sọ yẹ kí wọ́n tún máa sọ táwọn bá lójú tì sọ yẹ kí wọ́n máa sọ sọ yẹ kí wọ́n máa sọ irú nǹkan yẹn ìwà ìlójú tì lélẹ́yìn náà ìjọ wo làwọn òyìnbó ni wọ́n wá láti amẹ́ríkà ṣe ẹ̀rọ òyìnbó kọ́ wá láti amẹ́ríkà kọ́ wá gbà tọ́jú ní health center ẹ̀yin àbá yìí ṣe ẹ pàdé òyìnbó ní health center wa kó lóun wá láti amẹ́ríkà wọ́n wá gbà tọ́jú. ìjọ wo lòyìnbó wá láti London kọ́ wá gba ìtọ́jú ní state ta ló bá òyìnbó pàdé lásùbíàró àsùbíàró ń bẹ lóṣogbo tó state hospital sóyìnbó wá gbà tọ́jú lásùbíàró rí LAUTECH teaching hospital Òṣogbo ijó olè bá òyìnbó pàdé ní LAUTECH teaching hospital Òṣogbo LAUTECH teaching hospital Ògbómọ̀ṣọ́ UCAG Ìbàdàn ijó olè bá òyìnbó pàdé kí òyìnbó wá travel láti ìlú wọn láti Amẹ́ríkà láti London láti Japan láti China kí wọ́n wá travel kí aláwọn fẹ́ wá gbà tọ́jú ní Nàìjíríà níjọ́ wo lẹ rírú ẹ̀kọ́ ṣẹlẹ̀ ìjọ́ wo ni irú rẹ̀ ṣẹlẹ̀ aláìlójú tì nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní aṣáájú tẹ́ ẹ lẹ́ ń ṣèjọba ẹ lójú tì ẹ̀yin lẹ́fẹ̀ ẹ̀yin lẹ́fẹ̀ lẹ́fẹ̀ gbàtọ́jú ẹ travel kódà kẹlòmíràn fẹ́ wo ìfúnpá rẹ̀ yóò di Amẹ́ríkà ìfúnpá ìfúnpá lásán kẹlòmíràn fẹ́ wò ọmọ adé London torí ìfúnpá lásán àìsí ìfúnpá lásán ìfúnpá lásán ìwà àìlójútì lélẹ́yìí ọ̀rọ̀ pé èèyàn ń tako àwọn èèyàn kan ní ti ń bẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ pé ti ń bẹ́lẹ̀ tí ọ̀dà bẹ́ẹ̀ bó o lẹ fẹ́ tún ṣe. How can we have standard hospital in this country? How can we how can we have stability electricity stability in this country? How can we how can we have a good road good road in this country? How can we have employment? ma maximum employment in this country báwo la ṣe fẹ́ ní gbogbo àwọn nǹkan tí mo yà how can we have a standard education standard education in this country báwo la ṣe fẹ́ ní àwọn aláìlójú ti gbogbo gbogbo ẹ̀yin tẹ́ wà ní kí ló kọ tiẹ̀ ara ẹ̀tọ́jẹ́ tó ní àwọn wo lọ public school níbí àwọn wo lọ public àwọn wo lọ public school níbí kí ló kọ public school tó ń lọ sọmọ bíi sọmọ bíi kí ló kọ school tó ń lọ muslim muslim college ìdó ọ̀sán ọmọ ọ̀nàrẹ́bù mélòó ni ẹjọ́ wà ní class ọmọ sẹ́nẹ́tọ̀ mélòó lẹ́jọ́ wà ní class ẹ ọmọ ifun tó fi mọ́ kánsẹ́lọ̀ ọmọ kánsẹ́lọ̀ mélòó lẹ́jọ́ wà ní class can you imagine that. Eh, ta ló tún lọ ta ló wà ní primary school eh, secondary school máa bọ̀ nbí ẹ máa bọ̀ nbí kí ló kọ school tó ń lọ sunwọ́n bí sunwọ́n bí ìdú ọ̀sán high school ló kọ school tó ń lọ ọmọ honorable mélòó lẹ́jọ́ wà ní class ọmọ senator mélòó lẹ́jọ́ wà ní class ẹ̀ ní ọmọ senator kankan class ọmọ mínísítà mi ò lè jẹ one class kò sọ ọmọ mínísítà ọmọ gọ́vnà mi ò lè jẹ one class ọ̀dà ọmọ kánsẹ́lọ̀ ọmọ pé kánsẹ́lọ̀ àárín wa náà kánsẹ́lọ̀ wa ọmọ kánsẹ́lọ̀ mi ò lè jẹ one class níbo ni wọ́n ń kó ọmọ wọn lọ go and sit down go and sit down ìsìà ìsìà níbo ni wọ́n ń kó ọmọ wọn lọ níbo lọmọ wọn ti ń kàwé sọmọ wọn ò kàwé ni. ṣé àwọn sẹ́nétọ̀ tiwa sáwọn ọmọ wọn ò kàwé àwọn gómìnà tiwa sáwọn ọmọ wọn ò kàwé àwọn ọmọ àwọn ọ̀nàrẹ́bù wa sáwọn ọmọ wọn ò kàwé àwọn gómìnà tó gbogbo ọmọ wọn ń kàwé ẹ ẹ mọ bí tá ti ń kàwé ni ṣé ẹ mọ bí tá ti ń kàwé ṣé ẹ mọ bí tá ti ń kàwé ẹ ẹ mọ ti ń kàwé ìlú òyìnbó ni ìlú òyìnbó náà ń pọ̀n ọmọ wọn lọ ìlú òyìnbó làwọn ọmọ ti ń kàwé torí pé ẹ máa tó yẹ ká máa kó àwọn ọmọ lọ sílùú òyìnbó ṣé ẹ máa dìtà ní kó àwọn ọmọ lọ sílùú òyìnbó ìdí ìdí tí wọ́n fi ń kó àwọn ọmọ lọ sílùú òyìnbó ni pé ètò ẹ̀kọ́ wa lórílẹ̀ yìí ọ̀dà we have no We have no standard education in this country. We have no standard education. Wọ́n dẹ̀ wò pé àwọn ọ̀fẹ́ ká yọ ọmọ àwọn bàjẹ́. Torí pé àwọn ọ̀fẹ́ kí a yọ ọmọ títí wọ́n bàjẹ́. Academically, educationally wọn àfẹ́ kí ayé ọmọ wọn bàjẹ́ kọ́ bàjẹ́ educationally academically ni wọ́n fi ṣe kí ni wọ́n fi kó ọmọ wọn lọ sí abroad àwa tá a wá wà ní ìta níbi tá a lọ kí làwọn oṣù kí ni káwọn ṣe. wá ń bì <laughs> ọmọ ẹ̀ láwọn àtolúsàn sí kí lọ láṣẹ káwá sọ irú solúsàn wo la fẹ́ la lè wá sí ìwọ náà sọ wọn bí ìwà sọ solúsàn ta wá ó ní ká wá solúsàn irú solúsàn wo nìwọ náà wò pé a lè wá sí. kárí láyé kárí láyé ọlọ́run bá fún ọ ní mímọ̀ barakallahu fi barakallahu fika. Amen barakallahu fika ọlọ́run ọba yóò bá wa jogún àlùbáríkà tó pọ̀ fún mi orí ọmọ yẹn pé ó ní ká ṣe gbogbo ẹ̀ kó dáa kí wọ́n jẹ́ gbogbo nǹkan ó dáa ṣùgbọ́n àwọn tẹ́ ẹ wá ń wò yìí di akabas wọn à sì nídìí ń tọ́ dáa wọn à sì nídìí kí n bá sọ wọn à sì nídìí kí ni bí nǹkan ó ṣe máa bàjẹ́ ìdí kí nǹkan bàjẹ́ ni wọ́n wà. Hmm. rísì nìyẹn rísì nìyẹn tí àwọn kan fi dìde láti máa béèrè self determination the only reason the only reason fún àwọn tí wọ́n ń béèrè self determination torí n ti ń ṣẹlẹ̀ yìí tí ọ̀dà ti ń bí àwọn kan nú ti ń bí àwọn èèyàn nú ló jẹ́ kí àwọn ti ń béèrè self determination ó máa béèrè. àní nítorí àwùjọ ìgbé tó tán lẹ́nu lójú ọjà sí pé àwọn tí wọ́n bá ń blame àwọn tí ń béèrè self determination kí wọ́n jókòó kí wọ́n rò dáadáa àwọn tí ń béèrè self determination ọ̀sàdédé máa béèrè o àwọn tí ń béèrè Yorùbá nation ṣàdédé máa béèrè torí nǹkan tí ọ̀dà torí bí gbogbo nǹkan ṣe bàjẹ́ tí gbogbo ẹ̀ wọ́ tí gbogbo ẹ̀ dàrú tí ọ̀dà lọ́jọ́ káwọn tí ń béèrè Yorùbá nation máa béèrè ẹ lọ ṣàtúnṣe ẹ lọ ṣàtúnṣe ẹ lọ ṣàtúnṣe orí wa ò ní dàrú ọlọ́run bó dùn ó ti wá o yóò sì gba ilẹ̀ wa fún wa kọ̀sẹ̀ ẹni tó béèrè ogun àlógún àlógún jà ìníbọn lé ìládà lé ìní kankan lé ṣùgbọ́n alọ́lọ́run a sì màpọ̀ lọ́wọ́ ọba yọ ìgbà kẹne yọ gbà fún wa. QH TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wo ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o QH TV. tẹlifíṣàn dáńgájíá. QHTV ló fẹ́ máa wò. ògbóǹgẹ̀ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QHTV ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QHTV ló fẹ́ máa wò. àwọn ètò àwògbádùn lóríṣiríṣi. TV ló fẹ́ máa wò. ètò eré ìdárayá kò ìgbàlódé tó ta lẹ́nu. QH TV ló fẹ́ máa wò ó ti yá. ìpínpín tó mú ọjà láyé wá sí QH tẹlifíṣàn wa. láti tiwa dé ti lárugẹ QH TV lágbádẹ́ fún ẹ. QH TV Accra and beyond.